káfá tó ṣe okòwò ẹ̀yin wèrè yìí ni. àwa ẹ̀yin fi lé wá bẹ̀ jọlẹ̀ ọkọ̀ ẹ̀ wá bẹ̀ mi mọ pété wù. táàbà òbí olówó kókó lọ́wọ́ mọ́ irú ọmọ bí ọmọ pété kọ́ ń wí. yàgbé àádì wọ̀kìlú ọmọ burúkú burú ọmọ tó ń pa òbí ẹ̀ lẹ́kùn lójúmọ́ sinimá tuntun ọmọ pẹ̀tẹ́rù. Gbèdéke film production ṣẹlẹ̀ yóò ga jù. Ọmọ apẹ́tẹ́ ń wọ̀ kí ló má dààmú dààmú dààmú dààmú. Bó ṣe ń dààmú onílé ló ń dààmú àlejò. Kò kọ̀kọ́ orúkọ bàbá ó bàjẹ́. Ó ń dàgbòrò ní, ó ń lè lúlò gbòlògbò. Ó ń dàbí orò. Ó yá ọmọ apẹ́tẹ́ mi ti ń gbẹ̀bọ̀. Ó dòbó lòbó dàgùdà bàbá olè. Ó padà pa ẹ̀gbọ́n ẹ̀. Ó tún pa bàbá tó bí lọ́mọ. Ìyá ẹ̀ gan ṣe. Kí ló dé? What is the bone of contention? Ẹ wo sinimá tuntun ọmọ apẹ́tẹ́ mi ti gbóná jù. Crime Talk story tó le koko ni it's a blockbuster suspense inú ẹ̀ yí bọ́bọ́ action ni láti bẹ̀rẹ̀ dọ́pin ọmọ pétérù written and produced by kẹ́hìndé alábí adésọ̀yà Funke coach ló direct yẹ starring bọ́lájà amúsàn mr latin láìdé bákàrẹ̀ yínká quadri kẹ́hìndé alábí adésọ̀yà owólabí àjàsà àríkẹ́ ìyíjú adéjọkẹ́ adéjúmọ̀ fẹ́mi bride túndé sọ́báyọ̀ sèrò bíọ́lá adékúnlé lẹ́kàn látúnjì jọmílójú olúńbẹ kazeem mọ́rítàlá alábí akóredé akànnì rafiu balógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ọmọ p pétérù subtitled in English tí ìrètí ó dá jẹnẹjẹnẹ bọ́lẹ̀ yàtọ̀. ó ti múra múra mú ní